operation. I'm in operation. You go there, but we don't see anything there. Eight the gram. Two the gram. But tell us now, we carry cutlass and motor. tell us. Ah, uh, just bigger than small. Bigger, just bigger small. Bigger than small. This side bag. This side bag, This side bag. Exactly here. Yeah, it's not there. You go cutlass and motor. Cutlass there. Don't put that one. I now know where you go go there. Comot oh. those things, go there. You say comot those things. You don't need to take the down there. Just down line. Yeah. Okay. Yeah we don see leather we never see see bag. Uh-huh. Yeah. Mm. e dey tied na. the video me dey come.

Tunog. Video, video also. send send for that CSO. Me me no alpha. Me me governor. Me governor not city e go. Me governor no say we no dey sleep. I can and see the head. Hello? Hello, the top now, there. No, no, no, no, no, I don't forget you. Yes, sir. do No. carry them. Don't go. Don't This is inside you. I know. Why? No. Before we come first, sharp, sharp first now. Well, it proved out that one. It's really fine. Press the pin. Ah, you won't do. You don't do as much as you won't do. You reach like eight. Sorry. But for now, You know behind you use, you go, you no go, you go feel not fit pressure more. Anything like this? Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. Mm. It is safety. No go again. No, no go. That's all it. No one doesn't. So, you go put outside. You took us in a moment. Yeah. You put outside the chat now. Okay. Yeah, go put outside the chat. see for talk since nobody for do anything. That's what I As you carry from house, now you say, Oga, see where I be. And go carry it. Hmm? I'll take all of you. Thank you. guy, this guy, this guy, I caught car for you. You try. I caught car for her. You try. Of course. Try well, well. You go, you go move this thing in the night. Come drop here. Ah, uh -uh. no, you, you, you, you try. Ah, I'm like that side. Okay. Anyway, now wait, sir? 有啊。 Assalamu alaikum mutanen Najeriya da jihar Kano gaba ɗaya yau gani a studiyon ɗin nan mai daraja mai ɗaukaka. Shine hire Halidu idan ka ji ana studiyon a Najeriya ba ma a jihar Kano kaɗai ba. Ka ce Halidu to kalamu wahid magana ta kare Wannan shine babban studiyon wanda idan fim ɗin ka ma kana so i kyau. Billahi lazi in baka zo Halidu ba to an sha ka an tafi. Yin sha girgirbau ko ka ce sha tara ko sha ka tafi ko shan bale ko sha shago ko shata ko shanu kai duk sunan da ya fara ni ne inda ina fara da sha amma banda shaidan ka zo ka bi mu ka ce ina ne hali dubu za ka ji an ce maka sai ka shiga play store sai ka ɗauko manhajar hali dubu hausa t ko kuma hali dubu films ko kuma hali dubu bus office kar ka sake a baka labari Allah isa wannan guri namu Allah ya kara ma daukaka I love you